والصلاة والسلام على رسول الله أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلوات الله وسلامه عليه أدفع ني ودعوني وبدأنا أترى كيرا الله أتيري أجل sallallahu alaihi wa sallam ọ̀rọ̀ ìbànújí àti ìrora ẹni létí tí a bá bọ̀ ojú lórí àwọn akólóńgbà ẹ̀sìn ìlú bẹ́ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ mùsùlùmí láti jọ kírun ní àwọn ìṣèlú wà ọ̀rọ̀ wà kéèyàn sọ nípa ládàá gbogbo ẹgbẹ́ ìgbàgbọ́ wà kéèyàn ó ló fa gbogbo ìpínlẹ̀ jẹ́ èsì èèyàn kú lónìí àti èyí tó fi ń kú bọ̀ gbogbo ó bàjẹ́ tí èèyàn bá kú bẹ́ẹ̀ láì tún ayé lọ máa ná oríṣiríṣi nǹkan mẹ́ta ló máa ń fà àkọ́kọ́ ni àṣìṣe ìnáwó ọgbọ́n pẹ̀lú ọlọ́run àti ṣàlàyé kí ni ìtumọ̀ pé èèyàn wá ọrọ̀ ojú pẹ̀lú ọlọ́run àwọn ẹ̀ka wo ló fẹ́ sí ìkejì ẹ̀ kéèyàn ti àìgbàgbọ́ pẹ̀lú ọlọ́run àlùkò kúrò ìgbọ́ ọlọ́run bọ́ kéèyàn kọ̀ láti gba ọjọ́ ìbàdàn náà bọ́ kéèyàn kọ̀ láti gba kùrán lọ kéèyàn kọ̀ láti gba àdàbí lọ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn kan tó ṣe é ṣe agbọ́dọ̀ pàtó kí ni bá wọn ṣe àìgbàgbọ́ sí àwọn ẹ̀ka yìí ìyẹn ni à ń pè é ìkẹta ní nípa ìjọba ìṣèlú mùsùlùmí ló ti tètè rí nìkan oná kí wọn oná lọ́mọ́ta wọn oná rẹ wọn mọ́lẹ́kọ̀ọ́ yẹn ọmọ bá ẹ̀sìn ìyẹn jẹ́ ẹbọ yẹn ó máa bà yín wí jẹ́ ẹbọ yẹn ó máa bà mọ́tà tó ń lọ jẹ́ ẹbọ yẹn yóò máa bà àwẹ̀ tó ń gbà lórí àwọn kan mẹ́ta yìí là ń fẹ́ mẹ́nu àti wá mẹ́nu bá ṣe ìmọ̀ wáyé olóògùn pẹ̀lú ẹni wá dẹ́ta aṣọ ẹ̀dá tó sí àti àwọn nǹkan ìpìlẹ̀ téèyàn fi máa ń dá àwọn ọmọ yóò lè fi máa ń dá ìjẹ́bọ sọ́lọ̀ yóò lè fi máa ń dá ọ̀pẹ́ ọmọkẹ́ à ah, lágbájá ìpèsè òṣìṣẹ́bọ sọ́lọ̀ àpò àwọn ìpìlẹ̀ ẹ̀kọ́ ilé ìgbé tí a fi máa ń dá ẹ̀kọ́ lẹ́yìn rẹ̀ ni àwọn àlàyé tó ní ṣe pẹ̀lú kíkọ́ àbí fífi ọ̀rọ̀ ọlọ́run bá ní rán ṣíṣe àìgbàgbọ́ lọ́lọ́ ìyẹn ní ìdàkejì ìgbàgbọ́ kókò ọ̀nì sísun ti máa kókò ìṣe àìgbàgbọ́ ọ̀nì sísun ti máa ìdàkejì ìgbàgbọ́ ọ̀nì ṣíṣe àìgbàgbọ́ àwọn aṣàlàyé pé kókò ní ìmọ̀ àti àìgbàgbọ́ ẹ̀ ó pín sọ́nà méjì àìgbàgbọ́ kéèyàn ó ṣe tí ó pọ̀ yẹn ní ọ̀tá ọ̀nà ọ̀tá gbogbo yóò gbé èèyàn kúrò lójú ọ̀sẹ̀ ìlà pátápátá eléyìí ní kókò àpọ̀ yẹn ni pé àìgbàgbọ́ ńlá ṣíṣe àìgbàgbọ́ nílá òní wọ́n pè ní kókó àtọ̀ tàbí alò kókó àtọ̀ ṣíṣe àìsàkọ́ tó tóbi jùlọ. Ìkejì òní kókó àtọ̀ ṣíṣe àìsàkọ́ tó kéré ní sàkọ́kọ́ yìí. Nígbà tí a fẹ́ wá náà a ní ṣíṣe àìgbàgbọ́ tó tóbi jù láyé oríṣiríṣi oríṣiríṣi tó tóbi máa ṣíṣe àìgbàgbọ́ tó pé tó bá ti dé tó bá kúlé lórí àwa mùsùlùmí yòówù a ní kírun fìlà a ní fìlà sọ a ní bẹ́ẹ̀ àwọn bẹ́ẹ̀ àwọn ọmọ tó bá fi àti ẹbí àti ara tó bá fi sílẹ̀ tí wọ́n jẹ́ kó ìgbòho ẹ̀ ẹgbẹ́ ìdìbò ga jùlọ. tó wọ́n tó bá ìdí òtún bá tó pín sí ọ̀nà márùn-ún ọ̀nà márùn-ún lẹ́rú kan ló fi lè kó sí irú wàhálà yìí torí pé wàhálà ni nígbà téèyàn bá jẹ́ ẹni tí àwọn mùsùlùmí tí wọn ò lè kírun sílá nígbà tó bá kú tó bá kú wọn ò ní kírun sílá tó bá kú wọn ò ní yí láṣọ tá a máa ń yí òkú sí àmọ̀ sí àlùkápà ni bẹ́ẹ̀ ni tó bá kú àní sí sí ìtẹ́ sí ìtẹ́ àwa mùsùlùmí tó bá sì bá bẹ́ẹ̀ dé ọ̀run tí òkú bá kó tó kú bákan náà irú ẹni báyìí ó máa gbé inú náà gbéé gbé yóò máa bẹ iná iná jahana gbé yóò máa bẹ rẹ. ojú pọ̀nà tí ẹrú kan wá fi máa ń kó sínú irú tó ní ìpadàbọ̀ tó tó báyìí nínú kí nǹkan ó má dáa kí nǹkan ó burú yìí ọ̀nà márùn-ún ni àwọn èèyàn fi máa ń kó ọ̀nà márùn-ún ni àwọn èèyàn fi máa ń kó sínú àlùkòkò lápá ọ̀nà márùn-ún ni àwọn èèyàn fi máa ń kó sí ṣíṣe àìgbàgbọ́ sọ́nà tó lórí ọ̀nà àkọ́kọ́ òní kúkúrú tọ̀sí ọ̀nà àkọ́kọ́ òní kúkúrú tọ̀sí ṣíṣe àìgbàgbọ́ látara pípe ọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ ní irọ́ pípe ìpè irọ́ ni pípe ní irọ́ bí ẹ bá pe ọ̀rọ̀ ọlọ́run ní irọ́ àbí òfin ọ̀rọ̀ àtẹ́bí lọ́wọ́ ọ̀rọ̀ àlejò àlejò sọ́là ní irọ́ tàbí òfin ìgbẹ́yìnde níjọ́ pété òfin irọ́ tàbí òfin kádàrà àlùkọ́dà òfin irọ́ tàbí òfin àwọn màláìkà nírọ́ kò sí ìkàtà tó jẹ́ màlẹ́kà jàre àwọn atẹ́gùn kan ló kàn máa ń fẹ́ ó pe níbẹ̀ àwọn màláìka ó pè nírọ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Wípé àwọn nǹkan ìnírọ̀ àti àwọn nǹkan tí lòsùnmí gbọ́dọ̀ gbàgbọ́ lòlù wípé àwọn nǹkan ìnírọ̀ ó máa ń pọ̀ yá ní ìdèmè yìí. Yóò jẹ́ ọ̀tá ọlọ́run, yóò jẹ́ ọ̀tá àwọn ìlú yòókù tó ṣe pé tó bá kú àmì kí òsì láàbù àní wẹ̀ àní kí òsì náà àní ní aṣọ wẹ̀ bẹ́ẹ̀ ni àní ti ń di iṣẹ́ àwọn ọmọ kí ló wà kò sì kúrò nínú ọgbà ìsìláà látara gbígbé ọ̀rọ̀ ọlọ́run àti ọ̀rọ̀ òṣìṣẹ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nígbè ìrọ̀ ẹ̀rí pé ẹni tó bá pe àwọn nǹkan ìníran ẹ̀rí pé kèfèrí ó ní ọ̀rọ̀ tọ́lọ̀ bá sọ nínú Qur'an ó ní wọ́n máa ń sọ ọ̀nà mímí mà ní sọ alọ́lọ́ ìkẹ́lẹ́lá àwọn kan gbọ́dọ̀ lè lọ sí ilẹ̀ máa jọ á. أليس في جهنم مثوى للكافرين الله ni ومن أظلم ممن افترى على الله كذبا أو كذب بالحق لما جاء تعلم سيور شيئا تعلم سيابو في كيتو المشوكين افترى على الله كذبا وتقوم تقيرا ما لا أو كذب بالحق أو كذب بالحق تبيه nígbà tí òdodo ọ̀rọ̀ ti wà bá ẹ̀sìn lábẹ́rẹ́ tó wá pè é nírọ̀. ọlọ́run ní ta làbò díẹ̀ nínú ẹni báyìí ohun àdápa irọ́ mọ́ ọlọ́run nígbà tí ọ̀rọ̀ ọlọ́run gangan wá dé bá ó pè é nírọ̀. ọlọ́run ní alẹ́ ìsàfihàn jahannama mọ́kọ́ àlè káfírí kéékèèké inú jáàlámà ní ìpadàbọ̀ sí ìkẹsẹ̀ rẹ̀ eléyìí túmọ̀ sí pé ara ṣíṣe kèfèrí sọ́lọ̀ oníkéyàn pa ẹ̀rọ kó wá fi kù sọ́lọ̀ náà tàbí ọ̀rọ̀ náà òdodo Quran àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kẹ́niyẹn wá kò ní ìrọ̀ irú ṣíṣe kèfèrí sọ́lọ̀ wọn a máa pè ní kókò tẹ̀sí kókò tẹ̀sí ṣíṣe kékeré lọ́nà látara pípe ọ̀rọ̀ náà wá ní ìrọ̀. Ojú pànà kejì tí àwọn èèyàn máa ń gbà ya kékeré lọ́nà. Ó ní kókò ìgbà ìwà ìsìnkọ́ máa sọ sí kókò ìgbà ìwà ìsìnkọ́ máa sọ sí ó ní ìṣèkèsìrí tọ́lọ́hún tó ṣẹlẹ̀ látara àlùbá ìgbẹ́rùgbárí èmi ò gbà ń tèmi kò sọ pé rọ́ọ̀nì o ó lóun ò gbà èmi ò gbà wà ní tipa àti ìṣe mọ́tòmọ́tò yóò sọ pé ohun tó mọ̀ mọ̀ gbà ẹ á máa kóra mi lọ ẹ máa kó lọ sí bá mi ò fẹ́ tẹ̀lé mi ò gbà tẹ̀lé mi ò ní tẹ̀lé kúkúrò ìbá ìwà ìsìnkàn ṣíṣe àìgbàgbọ́ sọ́lá látara àìbá kíkọ̀ bíbẹ̀rù pẹ̀lú àti ṣíṣe kéde àìsìnkàn mọ́tò mọ́tò. a sì fún alákòókòwé ọ̀tá ọlọ́run lẹ́yìn tí wọ́n tó ní irú iṣẹ́ kékeré sọ́lá ọ̀hún.

onìkan tuntun náà là ń gbọ́ ilẹ̀ tó fàn ṣùgbọ́n ó gbẹ́rù gbẹ́rù ìyẹn ní sọ́nà ọba sọ nínú Kùrán pé wọ́n ti ná ní kàlá ìtàkì tuntun lè àdàmà pàṣẹ إلا إبليس أبى واستكبر أبى مصدر أبى ولكن باء wọ́n fi ń pè ní gbogbo ìgbà wọlé sí àbá wọ́n tó lọ́wọ́ ọ̀ká àlàyé ìdàgbé ọlọ́wọ́ bá ní ìgbàgbé akọ fún àwọn màláìka gbogbo ìpátá ó dúdú lè ara ẹ̀fọ́ rí balẹ̀ fún ara ọlọ́wọ́ nípa gbàgbé nígbà tí mo pa wọn láti ẹ̀yìn tó wọ́n pátá sáyẹ̀wò wọn forí balẹ̀ ìlà ìdílé àyàfi ìdílé ó kọ ṣẹ̀tọ́ọ̀nù gàgà oníṣẹ́ ìdílé ọlọ́ni ìdílé nìkan ni o kí lóun ṣe ń yẹ àbá ó pọ̀ ó gbẹ̀rù rẹ̀ pé ìdílé ń tẹnu bá sọ̀rọ̀ wọ́n ti sọ̀rọ̀ níbi tó ti dá ìparí náà ló ti ṣe kòtòkòtò ló ti ṣe ìjẹgàba ìtàkùn ló ti ṣe ìgbéraga ló ti ṣe kòtòkòtò ó kọ̀ ó sì ṣe kòtòkòtò sọ́dọ̀ káàdì ilẹ̀ káàdì tó bá di ara àwọn òkè. sí الرهبان أني إزارة المؤمن للصداق ojú a. ọ̀rẹ́ lọ lómi ní òdodo ibi tó yẹ kí sòkòtò rẹ̀ ò ní kókósẹ̀ kò gbọ́dọ̀ dé àárín ojúbo kò gbọ́dọ̀ dé anábì sọ̀rọ̀ yẹn lọ ní jẹ́ sáà lọ́kọ́ ní alẹ́ ìsọ̀lá tàbí kan wá ní ilé àtijọ́ lọ́wọ́. kí aṣọ ó fáìn sí wọ aṣọ tó fáìn sí jẹ ìlà tó fúra sí sí fáìn. Ànábì ni kìí ṣe tí mo sọ yìí. Kìí ṣe ìgbéraga ni pé kéèyàn jẹ kó wọ ọdún ní gbogbo ẹ̀ fáìn kó má ṣe ara wọn. Kéèyàn jẹ apá kan sílẹ̀ báyìí bí ti yóò. Kéèyàn ó jẹ tó fáìn kó wọ àkàrà. Tó jẹ́ sílẹ̀ gbogbo ẹ̀ ṣe kó ṣe kó ṣe jàlábí àkókò fún gbogbo ẹkùnkù nẹ́nẹ́nẹ́nẹ́ sàádé ìsọ̀padà tèmi tèmi mo fẹ́ bẹ́ẹ̀ ibo wọn ọ̀hún fóní fóní anábì ní sọlọ́la iṣẹ́ yẹn lè dira dáa ó ní alùpùpù nǹkan tí wọ́n ń pè ní ìdira dáa ó ní bọ́ǹkì náà ìmọ̀ ojú yẹpẹrẹ àwọn sáńkì ìdira وكراهية الحق في إمامة قوله كما ذاك المستقر أن اليوم أربك كما كمان ìyẹn gẹ́gẹ́ sọ fún gàtà tí àpá ọba gẹ sọ ó sì lè fi ìgbéraga àwọn ẹni ìgbéraga kì í ṣe àwọn apá ó lè hàn ní apá ni inú ẹni ìgbéraga gbé nǹkan méjì wà ní ìgbéraga wọn àkọ́kọ́ nú ẹ̀ lọ́kùnkùn náà ìmọ̀ fojú yẹ sẹ́lẹ̀ àwẹ̀ ìmọ̀ fojú tẹ́lẹ̀ dùà. kí wàá lọ kàá ló jẹ kí ló jẹ kí ni kí ni kí ni kí wàá lọ adé kí ló lọ ẹnì kankan ò dá nípẹ̀lú ẹ̀ àpò ẹnì kankan ò dá fóònù àpò òun náà ló dá gbogbo ẹ̀ lọ ẹnì àpò ẹnì kankan ò ní àpò ẹnì kankan ò àpò ó máa ń fojú gẹ́gẹ́ wà ẹni ká pọ̀ sílé sí nǹkan tó dá àti tó bá ṣe fún yín máa ṣe pẹ̀lú ẹ̀ kò sí bẹ́ni náà ṣe mọ̀ọ́kán náà ṣe tó kò ní dáa ló ti tiẹ̀ torí ilé àdámọ́ tàbí ìṣe tiẹ̀ ní kó máa fojú gẹ́gẹ́ sí náà ìbàdí. Ilé àbàlà ìgbéraga máa fojú gẹ́gẹ́ ìgbéraga. Bẹ̀tọ́ ìjọ náà lọ ojú tẹ́tẹ́ tí a lè fi àdá. Ó sọ fọ́lọ́ wípé àmì àfẹ́ ìrìnsì èmi dáadú àdá lọ. Ó wá sọ èyí tó fi dáadú àdá lọ. Ó ní alákùúta ní nígbà ẹ̀kọ́ alákùúta wò sí. Jésù náà ló ti dá èmi. Yẹ̀fẹ́ ló ti dá Ádámà. Ìyẹn ló pé iná dáa ju yẹ̀fẹ́ lọ. Àwọn afáàní ìrọ̀lùpá yẹ̀pẹ̀ tí orí ó ti láǹfààní ju náà lọ. Yẹ̀pẹ̀ ó ní orí ó ti ní àǹfààní ju kí ni ju iná lọ. Tóṣó kọjá òòrùn kò lẹ́sùn tó bá mú. Kí la fẹ́ lọ bẹ́ẹ̀? Kí tó gbé nígbà ìtọ́wọ̀ tó fi pè ní ikú tí ọ̀rọ̀ ọlọ́run tó ti ṣe fún ọmọ tó lè rí bí ó kò tẹ́lẹ̀ ó kò tẹ́lẹ̀ àti ìdájọ́ ìtumọ̀ ìgbéraga àkọ́kọ́ nìyẹn ti máa ń fún dẹ́sílẹ̀ ìtumọ̀ ìgbéraga ẹlẹ́ẹ̀kejì ó ní kàrà tó yẹ kó lè rántí bí ẹ̀ máa máa kọ òwò kíní kíní fóònù bí a bá fi à kì ṣe fóònù báyìrò à fóònù ní sẹ́yìn à ìdílé bẹ́ẹ̀ ní báyìrò ìmọ̀ màmá takò òdodo. Ìkọ́ bí àti òdòdó ní ọ̀tá. Ìgbéraga. Ó ní àlùbá. Ọ̀rọ̀ náà ó kéré àlékà. Àwọn èèyàn wá bẹ̀rẹ̀ o. Àwọn èèyàn ti pè wọ́n láàpá o. Ọ̀rọ̀ náà ó kéré àwọn ìtàkùn. Bí àwọn táwọn àwọn òní gbà. Ìbá òdì. Èyí tó sórí burúkú náà nìyẹn. Èyí tó kó fìrà ọ̀ sórí burúkú náà nìyẹn ìlànà gbígbólẹ̀ lẹ́kùté orí burúkú ni o bẹ́ẹ̀ ò ní ìgbéraga àdìsígbà ìmọ̀ àbójú tẹ́lẹ̀lú àwẹ̀ àti ìmọ̀ àmọ́ ọ̀gbọ̀n. ara tó máa ń gbé èèyàn pọ̀ ní ó ní ojúpọ̀nà ṣíṣe kèfè rí sí ọlọ́ ara tí ó máa ń fa ẹ̀ṣẹ̀ kèfè rí òní àṣìbá wà sí àlùfẹ́fà kò sí ẹ̀ bá ń kọ́ ọ̀rọ̀ náà tó fojú tẹ́lẹ̀lẹ̀ ní ti ilẹ̀ ká kùránì ilẹ̀ sọ ẹ̀ tó bá sọ láì fún ọ̀rọ̀ tó ti sọ ọ̀rọ̀ tí ẹ̀ ti máa ń kó òkú ìlànà ọ̀rọ̀ kókò tó gbé ẹ̀sẹ̀ ilẹ̀ sọ gánà gbogbo gánà ni ànẹ́bí ànẹ́bí yẹ já gbọ́rọ̀ ní ti kíkọ̀ ètò àti ìṣe ìgbéraga eléyìí tó kù ní o ìṣe kẹsẹ̀ ní sọ́lá ní o wọ́n máa ń pè ní kókò ìbá wẹ̀lẹ̀ ìbá ìṣe kẹsẹ̀ ní sọ́lá látara kíkọ etí kókì ọ̀rọ̀ náà àti títẹ ọgbọ́n náà àti ìgbéraga sí ọ̀rọ̀ náà ọ̀sáájú gbogbo ẹ̀ tó bá ṣe rú ẹ̀ onídàájú ṣẹ̀gbọ́n ọ̀sáájú gbogbo ẹ̀ tó bá ṣe rú ẹ̀ ṣẹ̀gbọ́n nígbà tó lọ sí tẹ́rí bá wà lọ́wọ́ òun tẹ́rí bá wù. èmi dáadé ádàmù méjèèjì ní púpọ̀ àbá ó pọ̀ láti tẹ́rí bá wọ́n tàbá ó wá ṣe ìgbéraga ṣe gbogbogbò dáàbà gbàgbé mo ti ṣàlàyé ẹ̀ kí ni mọ́tòmọ́tò tẹ̀ náà ṣe bóun lè ṣe jẹ́ kó ṣe mọ́tòmọ́tò á ó fi dẹ́gbẹ́nu kéèrè àtàlẹ́ ẹ fún ìgbà àwọn wọ́n ṣé bí èèyàn bí irú tiwa náà ni àbí bẹ́ẹ̀ sọ. ṣé bí èèyàn bí irú tiwa lẹ́yìn ẹ wò tó sọ inú ko oni ó ní ọ̀gbìn ìbúlà ọ̀hún mọ́sálá náà sábà sọ̀rọ̀ yàtọ̀ ìjà àlùbọ́sọ̀lù. إذا أرسلنا إليهم اثنين فكذبوهما كفر التكذيب fa àgbàdúrà bùtàlì ànábì méjì làwọn fi wọn o ọ̀ká gbàgbó wọn pè wọ́n nírọ́ tẹ̀sí kékeré ní wọ́n lé yẹn kí ni kúfùrù yẹn o kúfùrù tẹ̀sí iṣẹ́ kékeré tí ọlọ́run látara pípé ọ̀rọ̀ rẹ̀ ní ìrọ̀ ọ̀rọ̀ ló yà sí láńtọ̀ yìí ọlọ́run ní àbùtọ́jà ilé ìlú nìyí àbùkábàlùfọ́lìyà rán wọn létí àwọn tó wà ní agbègbè náà tó wà náà orúkọ ilé ìkọ́ lọ́dọ̀ àwọn àfa ọlọ́ni yìí já àlùmọ́sọ̀lù ìgbà àwọn òṣìṣẹ́ wa wá sí ìlú yẹn ọlọ́ni yìí àrùsálná ilẹ̀ ìlú akọ́kọ́ méjì tó àwọn sí ìlú méjì nínú àwọn fàkàdàbò ìgbìmọ̀ tó kúrò tẹ̀sí wọ́n pe àwọn òṣìṣẹ́ yẹn ní irọ́ eléyìí abala títí kẹfẹ́rì tọ́lọ̀ látara níbi ọ̀rọ̀ náà ní irọ́ ọlọ́ni bá àìsàn àbíbá yìí àwa kó wọn lọ́wọ́ pẹ̀lú ìkẹta àwọn ẹnìkan ìlú ẹyọ ní alẹ́ ìkẹta. àrùsọ́nà ilé àwọn méjì wọ́n pè wọ́n nírọ́ fàṣẹ́sẹ́ àbíbalẹ̀ àfi mẹ́ta fún àwọn eléyìí ọ̀kọ́ àwọn mẹ́tẹ̀ẹ̀ta wá bẹ̀rẹ̀ ní pariwo fún àwọn èèyàn wípé iná ilẹ̀ ìlú. aburú ńlá méjì pọ̀ wọ́n pè wọ́n nírọ́ wọ́n pọ̀ wọ́n ṣe lójúmọ́tò àti ìgbéraga tàbí ọlọ́run pé àwọn ẹ̀yà wọn kú ọlọ́run pé àwọn ẹ̀yà wọn àwọn kan tá a máa rí nìyẹn tó kúrò yẹn méjì làwọn kan sáré tó sí yẹn tó kúrò àti kíni tó ìgbà ìwà ìgbà kọ́mọ̀ gan wọ́n kọ́ ló abáṣẹ́rù yàrá nínú tàbọ́ọ̀bù ọlọ́run àwọn tòbí yìí ó mọ̀ pé abáṣẹ́rù yàrá déyà ti tiwa ní ìlú amọ̀tó àwọn kọ́lẹ̀ ọlọ́run kọ̀ọ̀kan wọ́n torí ẹ̀ṣẹ̀ kẹfẹ́ yìí sọ́lọ̀ ọ̀kan kọ̀ọ̀rù wọ̀tọ̀wọ́lọ̀ wọ́tọ̀tọ̀ kẹfìrí kọ̀ọ̀rù kófò ti pààrọ̀ báwo ló ti jẹ́ pé kò ní bá wà lọ́sẹ̀ pa bọ́ọ̀lù abáṣọrò yàgùnà wọ́n ní ṣé èèyàn ní ewu tiwa èèyàn náà náà yóò sọ àwọn sọ̀rọ̀ ọlọ́ni kábọ̀lù wọ́n ṣe kẹfẹ́rí sọ́nà wàtáwà láwọ́ wọ́n jẹ́ ìbánisọ̀rọ̀ náà wọ́n sàgbà wọ́n wò pé àwọn ìdìbò kàtà sọ̀lọ́ lọ́ni wọ́n lọ́ọ́ wọ́n ní yóò ní ìwé ọba tó rọrọ ní èmi ní ìlú uganda ìhánà ojúbọ àwọn àtúnṣe kẹtẹrí sọlọ ní ìlàjì mẹ́nu bá àkọ́kọ́ ní ìṣe kẹtẹrí sọlọ láti abala àtẹsí ìmọ̀gbé ọ̀rọ̀ lọ́hùn ní ọ̀rọ̀ kàkàzà gbogbo máa ń bá àgbàdo náà wọ́n pe àwọn òṣìṣẹ́ lọ ìwé ní ìpọ́n ọ̀nà ìpọ́n ọ̀nà èkejì kúkúrò ìbá ìwà ìfipá ìmá gbé ìmá ṣe kẹfẹrí tọ́lá látara kékeré kíkọ́ pé àgbà wọlé pípa àgbà yẹn mo wà ní sọ báwọn ògbà nìkan mo wà ṣe kíni kó ṣe wòtòwòtò wọn máa fẹ́ mi yẹ̀yẹ́ àwọn òṣìṣẹ́ ọlọ́run wọn máa fẹ́ mi yẹ̀yẹ́ àwọn ọlọ́run ìyẹn náà ṣẹlẹ̀ lónìí eléyìí wọn máa ń pè ní. ìfèrí sọ́lọ́ọ̀ látara àìgbà àti ìmọ̀ṣe mọ̀tòmọ̀tò kí ni ìtumọ̀ mọ̀tòmọ̀tò ìmọ̀ mọ̀tò kéré àti tó kéré àti wà tó ti yẹ ìkẹta. náà wà 老多。 ọ̀rọ̀ ọlọ́run ta ní ìlú ìgbà yóò sì ṣe yóò rìn. yóò yóò yóò pèsè ìpèsè yóò jẹ ìgbọ́ kò fẹ́ gbọ́ ẹ̀mọ́ bàbá fún ẹ̀mọ́ wọ̀là yóò jẹ ìgbọ́ yóò pèsè kò fẹ́ gbọ́ ẹ̀yàn fẹ́ mọ́ bá wọn sọ gbogbo àwọn ọ̀rọ̀ yìí ẹ wàá ní kan ní ìtẹ̀lé máa sọ àti pé irú ẹ̀kọ́ ló dé òní wọ̀ tí wọ́n bá sọ pé ọlọ́run bá ń sọ báyìí wọ́n bá dáhùn láwọn mi máa ń bu kẹ́rọ̀ bí àyà ti rọ́ fi hí tó máa àrọ́bà ọlọ́run níta ló ṣàbòsí tí àbòsí ẹ̀ tó ọ ẹni tó ṣe é pé ló kẹ́rọ̀ bí àyà ti rọ́ fi wọ́n fún un ní àti wọ́n rán alẹ́ sí ọ̀rọ̀ ọlọ́run tó mọ àwọn ọba àná ó wá pé sí fún mi ó jẹ́ ìtọ́ èmi ò fẹ́ gbọ́ tó bá ti gbọ́ pé wọ́n gbé máa ṣe fún òun ti wá àbúrò ayé òde lẹ́ni tí ò fẹ́ gbọ́ lẹ́ni tó kó ìlera tó kán mọ́ ẹni tó yíra ilé ìtọ́ ọmọ náà yẹn mọ̀lú kẹrin ẹ̀rọ tó kúrò ní ẹ̀rọ àwọn ojúkọ àti ẹ̀sìn máa ń yá pèsè ìtọ́lọ̀ wọ́n máa ń pè ní kó ní ẹ̀rọ ọlọ́run ni wọ́n lẹ̀ bí iná kọkọrọ àmà òun bèrò mọ̀rìbò alẹ́bí iná kọkọrọ àwọn kẹfẹ́rí jẹ́ àmà òun bèrò gbogbo àwọn ìrántí tí wọ́n bá ń ṣe fún wọn mọ̀rìbò àwọn máa ń jẹ́ tí wọ́n máa ń ká yìí etí kúrúnì ni wọ́n máa ń jẹ̀ yìí tí wọ́n bá ń wọ́n bá ń pè rẹ́díò gbogbo ní wọ́n mọ̀ bọ́ọ̀ wọ́n bá wo bọ́ọ̀lù wọ́n bá fi gbá bọ́ọ̀lù wọ́n ní òkè lọ́sí ìkùrán àwọn ẹgbẹ́ pàtìwì àwọn afáyọ̀ ọ̀gbọ́n tó jẹ́ pé ọ̀rọ̀ ọlọ́run gangan ni wọ́n gbọ́ rẹ̀ yóò nìkan pàtìwì kí ló fà kò bẹ́ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run kàlàfíẹ́sì náà hà kàhánà bíi. اثنين وفرا في بيبو بوما الله نكا أنا في اثنين وفرا gẹ́gẹ́ bí sọ pé ìdí ti dí ní etí méjèèjì ọlọ́run bàbá ṣírù ní azabi nàlí ẹ sọ fún wípé ìyá ẹlẹ́sẹ̀ ebi wò fẹ́ gbọ́ ọ̀rọ̀ mi mo ń dúró tó ومن أعرض عن ذكري فإن له معيشة كفر الإيراد ìfẹ́gbọ́ ẹ máa ń bá irú ẹ̀ pọ̀ lóde òní ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn rò pé àwọn ti wá ìlọ láti fi ẹjọ́ máa yẹ ẹ̀yin tó ní ń paṣẹ ẹjọ́ máa wá ẹ̀fẹ́ ẹ̀jẹ̀ káfíń tó wà ìdí ló ń pa ẹ̀yìn káfíń ò pa ẹ̀yìn àti gbogbo owó àwọn ọ̀rọ̀ tí ó máa ń wé iṣẹ́ ìfọ́ Vergogna. Ubedi che grazie per lui. stop Yorùbá bá ń sọ ọ̀rọ̀ ẹlẹ́ni méjì ni wọ́n sọ. Tẹ bá ti dé tẹ́ ẹ̀ pọ̀ lọ́la. Kílé ẹ̀kọ́ sọ, màá wá ìṣàlà tàbí kí ni mi ní wá ìṣàlà yóò wá sọ fún mi pé ẹ̀jẹ̀ á máa wò ó bọ̀ ní ó súnmọ́ kí wá ó súnmọ́ kí wá wà kí lè súnmọ́ ẹ̀ ẹ̀jẹ̀ á máa wò ó bọ̀ ní ó súnmọ́. Ewa n wá ó sì sùn máa ìgbọ́n wà kí ìsìnlẹ̀ tó ti sọ fún fún àtò òwò rẹ̀. tí wọ́n bá wá ń pàdé ẹ̀jọ́ tòun tó máa ní apá ẹlẹ́lẹ́ẹ̀kẹ́ mẹ́fà gbogbo ọ̀rọ̀ wọn ló máa ń gbé ìgbésí ọ̀rẹ́ lábala ní ìlú. bí ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ níbi ìgbàgbọ́ tó ṣe wípé túmọ̀ àmàlú tó mọ̀ kápọ̀rọ̀ àti ti Islam àti kèbèrè náà ló púpọ̀ lóṣooṣù irú ṣíṣe kèbèrè sọ́nà ni wọ́n ń pè ní kíni o kúkúrú nípa ìṣèkèfè tọ́lọ́run látara ìṣojúrú níbi ìgbàgbọ́ ìṣojúrú níbi ìgbàgbọ́ kí wọ́n tún lè ṣe àbá tí ẹ̀sìn tìrìmí lè máa lọ náà tún lónìí gbogbo ọdún lọ́dún tẹ́lẹ̀ tó fi gbàgbọ́ gbogbo ọdún lọ́dún tó bá ṣe ó pé lábẹ́rẹ́ lẹ́wọ̀ èyí gbọ́dọ̀ ṣe o lọ́tẹ̀ wọ́n pé atúnáwọn alábàgbé èyàn náà lè máa bá apá wọn ṣe kí wọ́n lè bá àlá ẹ̀sìn dá tẹ̀lé ọ̀rọ̀ kìí ṣe pé òní débi ẹ̀kọ́ nìkan àwọn ẹlẹ́kọ́ òní súnmọ́ wa òní ní kankan ṣe pẹ̀lú wọn béèrè pé wọ́n pè ọ́ àjọ̀dún wọn. mo gbọ́dọ̀ ọ̀pá kọ́sẹ̀ kúrò nínú ẹbọ àti àwọn èèyàn ẹbọ. kí ìjẹ́ mùsùlùmí rẹ ó tó lè pé. لا يتحقق تحريم البلد ìgbọ́lọ́ọ̀bá gbọ́ ò ní gbé fún ẹ̀dá ilé ìnáda bẹ́ẹ̀ kúkúrú bí sọ̀rọ̀ àyàfi kó kọ́kọ́ ṣe àìgbàgbọ́ sí gbogbo táwọn èèyàn jọ fi yàtọ̀ sí ní yàtọ̀ tọ́lọ̀ tí ò bá wá ṣe àìgbàgbọ́ sí àwọn nǹkan yẹn tó fi ìgbàgbọ́ hàn sí ọlọ́run àti òṣìṣẹ́ láàgbogbo nǹkan tẹ́sí ní kátàgbọ́ ló sọ fún un náà gbàgbọ́ síbẹ̀síbẹ̀ ojú ìmọ̀lẹ́ rẹ̀ kò kó nínú ọdún ẹ̀kọ́ irú ìṣèkèsè rí yìí ni wọ́n ń pè ní kíni o gbóngbò nìfà ọlọ́run ní dáhùn ẹ̀rọ adáwó àwọn ọ̀hún ó ń bá papọ̀ ọ̀tún bí ara ọ̀hún ló bẹ̀rẹ̀.

ara wọn tí wọ́n kọ̀nà tí wọ́n ti dà á ní ìmọ̀ akọ nǹkan sílẹ̀ àtọ́ máa fọwọ́ kọlẹ̀ tàbí ìsáájú tàbí ìmọ̀ ká àtẹ́lẹ̀ ọwọ́ tàbí ìmọ̀ sọ pé a ìràwọ̀ báyìí tó bá ti wà ní báyìí nǹkan báyìí lẹ́yìn lọ́la gbogbo àwọn nǹkan ìpátá ojúkọ̀lẹ̀ ẹ̀kọ́ àti ìṣèkèsèrè sọ́lá o. kò sí èèyàn bá wà ní mọ́tàsí àjọ kí júmọ̀ àjọ kí gbogbo òru nígbà tí ó jáde ìdí bàlá fún diri àmàna tó fà ká fọ̀rọ̀ nìyẹn. ó gbọ́ lọ́gbọ́ lẹ́yìn ó ti ṣe kíni ó ti bì irú ṣíṣe kèsèrè tó wàá tó ṣe fẹ́ kó túbọ̀ ọ̀kí àlàáfàá rẹ̀ wá. àbùjọ kálàáfàá rẹ̀ ni ó tó àwọn tí kò ní di àlàsàrì àwọn tó dúró lè tó tún fẹ́ wo iṣẹ́ wọn dúró lè ń tà ó tún ti ya kékeré. ó tún bọ̀ wá ní mọ́tà sí ní madrid wo tí ó sọ pé Allahu akbar ashhadu an la ilaha illallah yóò mọ̀ pẹ̀lú ọlọ́mú gbọ̀ọ́gbọ́ kò jẹ́ ìgbé kẹ̀kẹ́ òjò òjò fún fún àfihàn kò jẹ́ ìgbé ànábì Muhammad alayhi salatu wa ó ní kálámà tẹ̀lé inú ma ṣe gbogbo jẹ́ ìdí tí wọ́n ti kálámà má gbé ìdí ẹ̀bọ láwọn padà ìrì. tí wọ́n ti kó oúnjẹ bọ̀ ó tún bọ̀ wá sí ìṣá ẹ̀ kì máa lọ máa bọ̀ láàrin ìgbàgbọ́ àti ìṣekèsè ìlú lọ́lọ́ òní wọ́n pè ní kíni o kúkú nípa. ṣíṣe bọ́ sọ́lọ́ látara ṣíṣe ìtọ̀bẹ ìlú wọ́n wọn náà ní ní ìsàlẹ̀ níbi ẹ̀kọ́ ìwọ ni lókè sí ìgbàgbọ́ islam níbi ìmánì ìwọ yìí ìwọ ni bàbá àdúgbò ìwọ náà ni babaláwo ṣé kò sí wẹ̀ kò sí ó wà díẹ̀ ó pọ̀ kan pọ̀ dáadáa kó kúrò nípa kó kúrò nípa ṣíṣe àìgbàgbọ́ látara sọ̀bẹ̀sẹ̀ yìí níbi ìgbàgbọ́ tó àwọn ojúbọ̀nà márùn tí ẹ̀ ti máa ń gbà ṣèkèkè rí sọ́lá àkọ́kọ́ ni kí ni o kúkúrú tẹ̀sí gbígbé ọ̀rọ̀ ọlọ́run ṣẹ́ni rọ. ìkejì ni kí ni o kúkúrú ìdìbà ìwà ìṣèkpà ìgbé ìkẹtìkún bẹ àwọn gbà wọlé ti gbà àti ìṣe mọ̀tòmọ̀tò àti ìlera náà. ìkẹta ó ní kí ni kúfùrù ṣàkì ròyìn ròyìn tó sọ ìrọ̀ ni. ẹ bírọ́dà ìjọ ọ̀rọ̀ kan wà mo tún wò ọkàn tí ò sáà sí ìgbàgbọ́ wọn ni kí ni kan náà. ṣé òótọ́ ni pé ànábì Muhammad wá ta á òótọ́ ni ànábì wá sallallahu alaihi wa tí bá wọn fọyín ara ti wọn sábà rò nìyẹn tàbá kọjá tàbá kálámà níta ni wọn gbára mọ ọ̀rọ̀ ibi yìí Islam yìí ó jẹ́ ní ìbàjẹ́ Islam bàbá ńlá jẹ́ ní rẹ̀ gbogbo tá a bá fẹ́ kírun àlà àdókòkò kílà àdókòkò kábà kábà kìí ṣe fíṣàn ó wà ó rí tó bá lẹ́lẹ̀ ó yà yìí ojú ẹsẹ̀ alábí ìmọ̀ràn ìmàlẹ̀ ìtura ó yí báyìí kí ni wọ́n yọ ó ojú kò báyìí ó yí báyìí. níbi tí wọ́n ti àlẹ́bí sí ìsọ́nàlà òtijọ́ tí mo kọjá bẹ̀ sí èrò kí wọ́n lọ ọmọ ìgá ọ̀ sábà kí ibi yìí ní ara nàbí rẹ̀ sọ́nàlà ibi tí wọ́n bò mọ́lẹ̀ ìtọ́ fi bó ìtawà tó sókè báyìí muhammadu láì lábẹ́ islam rí islam rí ó rí òdodo ní ọ òdodo ní islam kì í ṣe rọ òdodo ní. ali muhammad nàbẹ́ ah. ó kú òní mo rò pé mo ń tá nàbí ṣe kí ah, nàbí wà sallallahu alaihi wa sallam òun ìgbàgbọ́ tiẹ̀ wà nílẹ̀ òun rò pé ṣé mo ń sáàmù ní bóyá kàwé ìranú kan táwọn kan parọ́ ẹ̀jẹ̀ tí wọ́n wà tí àtọ̀ yàtọ̀ àmín ọ̀rọ̀ yẹn ní ìdè ṣàánú à kò dẹ̀ dáhùn mí. eléyìí wọ́n máa ń pè ní kófùrù ṣáàkì ṣíṣe kẹfẹ́ rí sọ́lá látara kíni látara kíni àṣàkù máa ṣe iyèméjì má ṣe iyèméjì o lọ́dọ̀ ní ìlà ẹni tó ní ṣe ẹjọ́ àdìjẹ́ náà wà àdìjẹ́ náà wà. ànábì sọlọ náà wà lé wa ni ó sọ fún wa pé òun rí àdéhùn náà ṣé kò tó ní. kìí ṣe tọ̀run tí wọ́n gbé lọ ọlọ́run ni mò ń sọ láyé níjọ tí ọmọ ànábì kú Ibrahim ó wá ṣe déédéé níjọ tí ọ̀sán di òru lásìkò ànábì sallallahu alaihi wa sallam ànábì wá sí ìrun kí ni wọ́n máa ń pè kùsù tàbí kí ni kùsù ìrun tá a máa ń kí ní náfìlà pé ọ̀sán dòru tàbí òru di ọ̀sán náfìlà náà ó yẹ ká mọ̀ ọ́ gbogbo ẹ̀yin sábàbù ó yẹ ká mọ̀ sáà bí wọ́n ṣe ń kí pẹ̀lú àtúntò sùn rákà méjì yìí. ṣùgbọ́n ìdúró mẹ́rin ni tàbá bẹ̀rẹ̀ pàfẹ́ kí sọlá tó tutù Allahu akbar gbogbo àdúrà tá a máa ṣe á bẹ̀rẹ̀ súrọ́tù àwọn akẹ́súrà yóò mú yóò mú dáadáa àwọn oníjàlá bí olèkélé wọ́n sábà mọ̀ kúránì ní oníjàlá bí wọ́n ì máa kà tí wọ́n bá ara ìyá tán ṣe nìyẹn ìyá ha má dùn ó máa tán bá ti dì rẹ bẹ́ẹ̀ ní ìwọ̀n Kùránì kan sọ̀rọ̀ kan àwọn tí ò mọ Kùránì bí irú tí wọn ò mọ wọn bá wọn ka lé ẹni tí ò mọ kó ka lé nígbà tá a kéékèèké ju báyìí lọ tá a bá lọ lékè kò sẹ́ni tó lọ lékè fún èkó lò dé yálà jù wọ́n ní alọ ka Qur'an tẹ̀tẹ̀ rí yàtọ̀ áfíríkà yàtọ̀ one thousand rí ìyá sọ́sọ́ ní káyọ̀ ní ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀bùbí ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀bùbí lẹ́gbọ̀gbọ́ mo bí nìkan lẹ́mọ̀ gbọ́. kí dẹ̀dẹ̀ bá dẹkùn tí bá ti máa ń sọ náà tẹ̀ wá ẹ́ tí gbangba bá dẹkùn ẹ́ kedere bẹ̀ wò dẹ́kun pé àfa àtàdúrà kùránì ẹ̀jẹ̀ bá wa kà wà láì wọn ò lè kà èmi mo sọ bẹ́ẹ̀ èmi mo sọ bẹ́ẹ̀ tó bá ń kà wà má wà má ni ó máa sọ nígbà tá a kékeré ti báyìí bàbá wa máa wọ́n mú ẹgbàá dání tó bá ń ka kura tó bá sọ wà má lẹ́ẹ̀mejì báyìí wéyì ẹgbàá wà má wà má ọ̀rọ̀ sọ fún mi ẹ máa wà má wà má ámúrò wà má wà á. wéyìn ló pọ̀ lẹ́yìn rẹ̀ kí ló jẹ́ wàmọ́ wàmọ́ kí wàmọ́ méjì ni wọ́n kọ́ síbẹ̀ yìí bàbá wa kí wọ́n sọ fún wa nìyẹn tó sí ń lé wa o ò tó bẹ́ẹ̀ kò ka wàmọ́ wàmọ́ o gbọ́dọ̀ ka kó geere wàsàmà ìwà àdẹ̀rọ̀ ẹ̀rọ̀kọ́ nínú náà ẹ̀yin ẹ̀kọ́ oníjàlá ti wá kàkúrà níjàgbọ́ ó máa ń ṣòro fún wọn gan gbogbo àwọn wọn ni ó yí lórí kùránì àwọn ó yí kókókó àwọn ó kókókó tẹ́ wọn tẹ̀sẹ̀ oníjàlá tilẹ̀ tẹ́nìkan bá ń kírun fún wa tó kírun sí kùránì lé mọ́lẹ́ ẹ̀dùn máa wà ọ̀dẹ̀jàlá tilẹ̀ kùránì ti sábà rọ̀ lẹ́yìn ọlọ́run tó forí jì wá so kí la bá dé bẹ́ẹ̀ sọlá tó kutu tí ẹ bá dún jálàbí kò lè dé o àyà mélòó yóò fi tí ó fi tú nígbà tí ò há kúra ni ẹlòmíì lójú gbogbo òun tó wá ní báyìí tó wá sí fáwọn ẹwà àyà kan ni ولقد كرمنا بني آدم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا أيحمك الله أكبر تيو نجا وبايو آية يوم كان يوم كيلوريون kó mú kùránì kó ka ka ka ka ka ka tó wà lẹ́yìn náà mọ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ mọ́mọ́ ò ní ṣe rúkú ni ò lè ṣe ìyẹn ló sọ wá di alálàtàánú ogún ìṣẹ́jú ogún ìṣẹ́jú ó torí pé bùkátà kíka ó yẹ ká kí di súnmọ́ àsìkò kake kaki asanu mẹ́tàlá o ẹyà mọ̀ pé mẹ́tàlá kaki ki ki ki ki ti ti ti ti ti ti ti kaki sábà kajẹ sàlì kaki àkùbá ǹjẹ́ bóòlù ni ẹ ìlera àfọwọ́ jálá àti ìṣàkóso bẹ́ẹ̀ láìláì bó ti di ẹ̀kọ́ rí ni wọ́n wà bẹ̀rẹ̀ sáì láago mẹ́jọ aago mẹ́jọ àbọ̀ àti sáì àti ásámú o rákà mẹ́tàlá o wọ́n ti sọ bá rẹ̀ lẹ̀ olùwàláwájú gbogbo ìgbà náà ni olùwàláwájú kò sí nǹkan nínú Kùránì ju olùwàláwájú lọ ni. torí pé kò ní Kùránì lọ́pọlọ àsìkò tó yẹ kó fi máa há Kùránì yálà ọlọ́run kúrò wà lọ́wọ́ sọlá tó tutù làtọ́ débẹ̀ ìta àtìbádé ìlú ìsọ̀láàbù kùtù onírírí àdìdẹ́nà tánàbí sọ̀rọ̀ ọlọ́run wà lẹ́yìn wà ní ìgbà tí ọlọ́run bá wọ̀ bí àdìdẹ́nà wà níwájú ẹ̀ báyìí. Màá sọ níbẹ̀. Sọ̀láàbù kùtù bíṣà ó ní irun tábà ti bẹ̀rẹ̀ Allahu Akbar aṣọ́kẹ́ àti àmàṣe láti bẹ̀rẹ̀ zikro lè tẹ̀sán lẹ́yìn ẹ̀ ìsìyàwó lẹ́yìn ẹ̀ bíbẹ̀rẹ̀ láti basmala bisimilahi rahman rahim alhamdulilayi rabbil alamin títí dé parí lẹ́yìn ẹ̀ àwọn akésúra tó gbóò kó lè bẹ̀rẹ̀ bákọ́ra. alilaami ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون على بيت ojú ìwé kìíní ìkejì ìkẹta ìkẹrin ìkarùn ìkẹfà ìkeje tí gbogbo ara wa dá wa dá sára wọ níbalẹ̀ ó jẹ́ tuntun wọ̀ ẹ́ dojú ẹ̀ jẹ́ẹ́jẹ́ tẹ́ bá wa ké dáadáa o lè kí ojú omi mẹ́wàá anabi sallallahu alayhi wa sallam ní ìwọ̀ọ̀rù anabi amáké kowó bá ń bá yóò fi adi mìíràn lè sallallahu alayhi yóò fi lè sáyẹlẹ rákẹyọ anabi sallallahu rákẹyọ ìwọ ọmọlẹ́yìn anabi táwọn èèyàn ń pè kókó wá gbàdúrà tí wọ́n mọ̀ parọ́ tí wọ́n náà mọ̀ tàn wọ́n jẹ pé ẹ̀yin tẹ́ jogún ànábì ogún ànábì tí wọ́n jẹ kúrú aláwọ̀ nìkan ni wọ́n fi ń kéde ẹ̀ o ò jogún orú ilé o kúrú aláwọ̀ àti nìkan ní tiẹ̀ o kò dáa bẹ́ẹ̀ tí ẹ̀ bá ń kí sọ̀lá tó lùkù tó èyí ó ké súra tó mú lẹ́yìn ẹ̀ wà ṣe òkú wà tí ẹ̀ bá wá dìde lórí o kí ló yẹ ká ṣe tó bá ti gbé lọ́dún dà dáa máa ń sábà ṣe ní tẹ́fí ká máa lọ sùjádà ni àwa nílọ ìjádà tá a bá dìde lórí ikú yẹn a kàn bẹ̀rẹ̀ bá ń dí àpàdà bá a tètè ní àkọ́kọ́ yẹn a tún bẹ̀rẹ̀ bá a dí à àtúnké súra tó kún fún gbogbo ewé mẹ́wàá tó ké níta lákòókò ó wà ké mẹ́jọ nítòsí ó wà lọ rúkú ó tún dìde lórí rúkú ó wà lọ sùúrù tọ́wá tí wọ́n lọ sí ó tún wá dìde padà. tó rákà méjì ni ṣùgbọ́n ìdúró mẹ́rin ló wà ní ẹ̀mẹ́rin láti èwù tó ti yẹ wá báyìí. báyìí láti wá wà títí títí títí tí òun yẹ ó fi di ọ̀pọ̀ padà. tẹ́tí bàwọ̀ sábà ó kékùrà á lè dáadáa. yóò kékùrà á lè dáadáa gan tí kùránì ò bá wá sí lára rẹ̀ sọ kí ló máa sọ àsìkúnà lọ wà ní ìmàlùwà kí ìlú ní ìmàlùmọ̀ ọ̀la ló ti jẹ́ pé gbogbo wa ní bùkátà sí ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ nígbà táwọn ibi wa ṣe báyìí tán sọlọ́lọ́ ọ̀rẹ́ wa tó dìde láti bá àwọn. ànábì sọlọ́lọ́ ọ̀rẹ́ wa ṣe láǹkọ̀ pé wọ́n gbé àdìjẹ́ náà wá síwájú ìlú báyìí tí mò ń wò báyìí ìdí tí a fi mọ̀ bẹ́ẹ̀ ni pé nígbà tí a ti wá yí ẹ̀yìn padà sallallahu alaihi wa sallam tó bá àwọn èèyàn sọ̀rọ̀ kó wá tún síwájú bí ẹ fẹ́ mú nǹkan wájú nígbà tó yá tó sá lẹ́yìn kí ni àwọn tàbí ó ṣe ó béèrè ìjà náà ní ó ní wọ́n gbé àlìjá náà wá fún mi ni mo wá rí àwọn èso oríṣiríṣi nínú ẹ̀ mo ní kí n na wọ́n mú díẹ̀ ni ànábì sọlọ́lá ó ní tó bá ti pé mo rí na wọ́n mú ni ẹ máa jẹ́ ìjọ kejì. Káṣí mo rí kan fún ẹ̀ mo fẹ́ kó kan fún ikẹ̀ jẹ ẹ máa jẹ́ ẹ̀jẹ̀ ó ní sẹ́rí gbàtí mo sá sẹ́yìn ẹ̀ kọ́ fi náà sọ̀rọ̀ mo táwọn èèyàn yàtá àbí ìdí àwọn kí la fẹ́ fìdí ọ̀rọ̀ yẹn múlẹ̀ òdodo ni náà òdodo ni wọ́n ti fi hàn nábì báyìí ẹ tí wọ́n ti fi hàn yẹn kì í parọ́ ànábì sallallahu alaihi kò parọ́ mọ́ èèyàn rí sẹ́ńtì ò parọ́ mọ́ èèyàn rí ni ó parọ́ mọ́ ọlọ́run. ìkẹrin kófòrò ṣáàkì làbádé bẹ́ẹ̀ kò sí ròyìnròyìn nínú kankan ní nǹkan àgbàgbọ́ ìkẹrin kófòrò ẹ̀rọ ìṣekèfèrí sọ́lọ́ látara látara gbígbẹ́rù gbọ́n yíyẹ́ ìpadà àìfẹ́ gbọ́ wá àìfẹ́ gbọ́ ọ̀nà àìfẹ́ gbọ́ ànábi láti ànábi sọ́lọ́ tẹ́tẹ́ ẹ̀rọ ìkarùn kófòrò nípa ṣíṣe kẹfẹẹrí sọlọrun látara kíni ìṣọ̀lẹ̀ ìṣẹ̀lẹ̀ nínú ìgbàgbọ́ ṣíṣe kẹfẹẹrí sọlọrun ó ní bàbá àtàlẹ balógun òun náà ni bàbá àdìmí <laughs> bàbá àdìmí náà balógun kódà tí wọn bá ń pe kí lọgá church àlùfáà àbí àlùfáà àjọ àlùfáà jọ òun náà ni bí a máa sọ fún pé àgbogbo béèrè tẹ bá fẹ́ béèrè ní ìlú èmi náà nìyẹn máa bí sani ẹjọ ẹkún ní mọ́sáàtì wà ṣe àǹfààní ní àná ẹnu mọ́sáàtì ìlú gbé àá ó lè ní ní bàbá àdúgbò ìjà ìpẹ̀lẹ̀ ọ̀sáráwá lè gbà lẹ́yìn ìsára ẹjọ àwọn onísàngó la béèrè pé à ṣé ìwọ onísàngó ẹ ẹlẹ́dẹ̀ẹ́ òun náà yóò lọ fún ibẹ̀ kódà ó gángan la fi gbà àkóròpé ẹsọ pé èyí ni bàbá mi ní lẹ́nu àwa náà la wà ní gbogbo oyè yẹn àwa náà lọ́lọ́run èsì rí ni ọ ok ẹjọ ìjọ sẹlẹbù àkéwù kéra ibo ni wọn wà ní ẹ dẹ́gbẹ̀jọ mi bẹ́ẹ̀ ní fìyà òun gángan náà ni olúwo ìjọ sí gbogbo ẹ̀ náà ni débi kátà ti jọ ẹ̀kọ́ lọ́wọ́ ní màdáàbì ní ọ kẹsẹ̀ rí ní ọ lórí tó ní ìṣòro eléyìí wọ́n pè ní kíni o kó kúrò ní pa ṣíṣe kẹsẹ̀ rí sọ́nà látara ìṣesọ̀tẹ̀ pẹ̀lú nínú ìgbàgbọ́ lójú méjì nínú ìgbàgbọ́ tó rọ́ọ̀kì ló fún wa pé àwa àtàwọn kiri yóò ìkàkẹ́ náà làjọ fi tẹ̀lé bẹ́ẹ̀ méjì nínú yóò máa pọ̀ sí ìgbà. Ìwọ àti àgbègbè ẹ̀sìn náà lẹ́sìn náà. إن الدين عند الله الإسلام والكافر gbogbo ẹ̀sìn yòókù pátá ọ̀nà àrùn ni wọ́n. tí wọn náà bá ti náwó sí ó mọ̀ tẹ̀lé wọn ní wọn. torí pé o fẹ́ bu epo lu aṣọ funfun ìjọ mímọ́ islam máa kú olùkókò wọn lòdì ọlọ́kùnrin ọ̀kú láwọn kú olùwọ̀n wọn pẹ̀lú gọlọ́n eléyìí gbogbo márùn-ún tá a sọ yìí àwọn ojúpọ̀nà ṣíṣe kẹfẹ́rí sọ́lọ́run tó máa ń sọ ìrìnàjì ẹni tó kú nínú islam a sì ti sọ wípé ìmáa ṣe kẹfẹ́rí sọ́lọ́run lẹ́yìn al-akbar àti al-asghar ètò tóbi jùlọ àti ètò kéré ètò tó kéré ní gbogbo ìwé ìtàkọ ìṣàlà tó bá dọ̀la a máa ra wa létí nípa wọn kọlọ́ọ̀bọ jẹ́ àjù ọ̀la lọ ó jẹ́ kó ṣe wá ní àǹfààní kó ṣe wá ní mùsùlùmí òdodo ìbéèrè kan àbí méjì bá wà kábéèrè náà alẹ́ sì sọ́là tí ẹ̀ bá lọ sí maka specifically Madina gangan náà èyàn ò rí sàárè ibi tí wọ́n ti ànábì sí. àwọn òjíṣẹ́ tó ti gbájú àgúrò sáré wọn kó tó di sìn wọn máa ń gúrò wọn ìsìn làgúrò wọn mọ́ làgúrò àwọn àyè yẹn mọ́ kó tó di sìn tá a bá ka irú àlùbídáyà wọn ní Ibn Kathir tó bá ń sọ̀rọ̀ àwọn ó lè sọ pé ààyè ìlú báyìí ni wọ́n sin ànábì báyìí sí ìlú báyìí ibi báyìí ni wọ́n sin ànábì báyìí sí nìkan sí ni máa ń sọ dáadáa níbi báyìí wọ́n sin ànábì báyìí síbẹ̀ wáyé yẹn lè má wà ń bẹ̀ mọ́ torí pé owó ẹ̀ ti yí padà ètò olúwọba dẹ́dà sẹ́kù torí pé òun ló káyìndé alayhi salatu wassalam ló sì gbẹ̀gbọ́n gbogbo wọn nínú iyì àti ẹ̀yẹ àti ìjẹ aṣáájú tí ẹ láàrí tí ẹ ló ṣẹ́kù tó ṣe é rí tí ẹ ló ṣẹ́kù tó ṣe é rí gbogbo ànábì ọlọ́run pátá ibi tán kú sí ni wọ́n ti wọ́n sí wọ́n bá ti kú báyìí wọ́n sì wọ́n bẹ̀ wọ́n bá ti kú báyìí wọ́n sì wọ́n tó ti yé wa nǹkan tí ànábì sọ fún wa nìyẹn sallallahu alaihi wa ìyàwó ànábì ọlọ́run níta bá ti kú sí báyìí tá ànábì ọlọ́run kan bá kú sí àyè báyìí ní ìbẹ̀ wọ́n sì sí ló ṣe jẹ́ pé bí tánàbí kú sí òun wọn fi òun náà wọn ò fẹ́ ní sínú mọ́sáàsì ni wọ́n ṣe wá gbé ibẹ̀ yẹn kúrò ní mọ́sáàsì ẹ̀ kí wọ́n gbé wọn fi blọ́ọ̀kì kọ̀ọ̀jẹ́ kí ló wá ní ká tuntun síbẹ̀ yẹn ló pé àwọn ànábì ọlọ́run ibi tí wọ́n bá kú sí náà ni wọ́n kú lórí ilẹ̀ tí wọ́n bá kú sórí ilẹ̀ báyìí síbẹ̀ gángangangangan wọ́n fẹ́rẹ̀ kú. ibi tí wọ́n sin ànábì sí ibi tó kú sí ni sọ́lọ́lá nínú yàrá ìyàwó Aisha níbẹ̀ jẹ́ nígbà náà mọ́sáàsì òsì ìfẹ́ níbẹ̀ pé yàrá ànábi sọlọ́lá sọlá tó bá ti sílẹ̀ kó báyìí kókó sórí mọ́sáàsì ni ilé ànábi sọlá bí irú bí ilẹ̀ tó yìí lọ tó bá ti wọlé lọ báyìí ó wọlé lọ nìyẹn sọlọ́lá kódà ìgbà tó bá ń ṣe èsì ó máa ń fi orí sínú ilé tí àwọn àìsàn wọn bá yá òun wà ní gbàgbé lórí rẹ̀ wà nínú ilé àwọn ìyàwó tó wà nílé wọn bá yá wọn níbi ilé ṣe súnmọ́ mọ́sáàfì tó pàtàkì jùlọ yàrá ìyàwó Aisha radiyallahu so inú yàrá yẹn lórí bẹ́ẹ̀ ni ẹ̀ lànàbì alẹ́ ìṣẹ̀lá ibẹ̀ náà wọ́n ti tẹ̀sí sallallahu alaihi nígbà tí wọ́n sá sí wá ń fẹ̀ jù bẹ́ẹ̀ ni òkè àgbè orí àìkírun bẹ́ẹ̀ lórí yàrá yẹn kírun bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àti wọ́bẹ̀ gan-an ẹ̀fẹ̀ jẹ́ Buhari bá gbàtẹ́ bá di Buhari lẹ́kọ̀ọ́ wọ́bẹ̀ inṣàlá ẹ́ kílẹ̀ rí ẹ ti wọ́bẹ̀ rí ẹ̀fẹ̀ wọ́bẹ̀ wò gbà yín láyé bọ́tẹ́ ti lọ Madina rí inṣàlá ṣẹ́ẹ̀tì lọ twenty eleven ẹ̀sùn lọ sí i ẹ má sọ pé inṣàlá àmì ni kẹ́ ẹ sọ ẹ tún lọ sí ẹ tún lọ sí àwa náà tún lọ sí o àti gbogbo wa náà àti gbogbo àwọn ikọ̀ àwọn tí ò sí lọ rárá téèyàn bá lọ mọ́kà àti mọ̀dínà ó máa ń jẹ́ kí gbàgbọ́ ga gbàgbọ́ ara èyí ó mọ̀ pé ìgbàgbọ́ gan ti lọ sókè díẹ̀ gbàgbọ́ máa ń lọ sókè tí wọ́n bá lọ sí mọ́tà àdìmọ́dé náà. bilal tatruku su'alahu tafadhal aya طيب عليكم السلام téèyàn kéèyàn bá kàfà kéèyàn kàfàrà ẹ̀ nìkan kéèyàn sọ pé kèfèrí lẹ́ni ẹ̀. ọ̀rọ̀ ńlá ni ọ̀rọ̀ tí wọ́n béèrè yẹn o ẹ̀mọ́ ọ̀rọ̀ kékeré ni o ọ̀tọ̀ ni ká sọ pé nǹkan báyìí ìṣekètè rí ni kí ẹ má ṣe nǹkan báyìí ìṣekètè rí ni ọ̀tọ̀ ni ká sọ pé lágbájá yìí ó ti ṣe nǹkan yìí kètè rí ni ọ̀tọ̀ ni ìdájọ́ yẹn ọ̀tọ̀ ni sísọ ìdájọ́ yẹn kan orí ẹ̀ ẹnìkan báyìí. ọ̀tọ̀ ní ká máa ṣàlàyé àwọn ìdájọ́ orílẹ̀ ìtàkùn ìdájọ́ ẹ̀ là ń ṣàlàyé. Tàbá fẹ́ sọ pé lágbájá báyìí, pàtó báyìí, ṣe nǹkan báyìí, àwọn ẹ̀kọ́ tó tún rọ̀ wọ́n pọ̀. Ká tó sọ pé lágbájá yẹn tá à ń sọ yẹn kékeré kẹ̀kẹ́ ni. Ọ̀tọ̀ ní ìdájọ́ ọ̀tọ̀ ni fífi ìdájọ́ yẹn mọ́ ẹnìkan kíkà para ẹni yẹn ọ̀tọ̀ ni kúfùr ọ̀tọ̀ ni takfir ọ̀tọ̀ ni kúfùr àwọn nǹkan téèyàn fi máa ń ya kèfèrí nǹkan yẹn ọ̀tọ̀ ni pípe ẹnìkan ní kèfèrí ọ̀tọ̀ ni. ṣé pípe èèyàn ní kèfèrí yẹn ṣe pé ìdájọ́ kan la fẹ́ fi sí orí òun yẹn àwọn èèyàn sì yàtọ̀ síra wọn. máa ń sọ̀yàn dá kẹfẹ́ rí yẹn tí ẹnìkan bá ṣe tí ẹlòmíì náà tún ṣe tí ẹlòmíì náà tún ṣe ẹnìkọ̀ọ̀kan yẹn ni ó máa sọ irú ìdájọ́ wọn láti sáà lè kàfàrà ilé àbí àlè kàfàrà. ẹ jẹ́ kí n fún wa ní àpẹẹrẹ lásìkò ànábì ànábì sallallahu alaihi ó sọ fún wa ìtàn ìkànnú àwọn tó ti ṣáájú kọjá lọ tó ń lo ràkúnmí ó kó ẹrù sórí ràkúnmí gbogbo ohun tí ó jẹ gbogbo ohun tí ó mú wà lórí wa ràkúnmí wa sọnù lórí ìrìnàjò ó wá wá wá wá kó ànábì ló sọ bẹ́ẹ̀ níbi tó tún wa wára fún wára fún tí ò ríra fún tó bá lọ sókè fún ìgbà jẹ́ sinmi díẹ̀ ìsàlẹ̀ kú torí pé èrì tó bá sògbè lọ nígbà tó ń tajú lórí ògbè bá ríra fún mi wájú ẹ̀ kàkúmí tó ti wá wá wá wá wá wá ibi tó ti jókòó tó sògbè lọ ó kàn ríra fún wájú ẹ̀ ẹ̀ wá kan tó sọ ní. ó ní olúwọ̀ bá dẹ́dà mi ó fún mi o kí ló sọ ó ní olúwa ó ní ọlọ́run kí ló sọ ó ní ọlọ́run ìwọlẹ ẹrú mi o èmi lọ́lọ́run bá rẹ mi ṣe jẹsí fọfì látara ìdùnnú ìdùnnú ò mọ òde ó mọ tó ṣe mọ bó ti rí bẹ́ẹ̀ o ìgbà kan tí kan lè máa rìn gan ẹnìkan wá fún mi ní one hundred thousand kí n pín fún àwọn èèyàn mẹ́wàá ọdún sì kọ̀la ọdún àwọn ẹni ọdún náà mo wá pè kan náà rárá mo wá fún ten thousand díẹ̀ ẹ mọ tó sọ fún mi ni ó ní ọlọ́run kó o máa dúpẹ́ fún mi ní o mo kàn bú bẹ́ẹ̀ ni ó ní ọlọ́run kó o máa dúpẹ́ fún mi ní o dúpẹ́ fún mi gan-an mínísítà ṣe ẹ̀gbọ́n tẹ̀ sọ àfa àgbà ní ọ sáàbù mẹ́tì mínísítà ṣe ẹ̀gbọ́n tẹ̀ sọ ó ní kí làwọn sọ pé ní ẹ̀yìn sọ pé kí ọlọ́run bá ó dúpẹ́ fún ẹ̀yìn wọ́n ní à ah, ọlọ́run mo dúpẹ́ fún ẹ̀ ọ̀gbọ́n ṣẹ̀ṣẹ̀ ayé rẹ̀ ọ̀rọ̀ tí ń sọ pé ọlọ́run dúpẹ́ fún mi o ọ̀rọ̀ kúfùrù ọ̀rọ̀ kẹfẹ́rí ni bọ̀tò yá kẹfẹ́rí ó ṣẹ̀ṣẹ̀ pé gbólóhùn yẹn gbólóhùn kẹfẹ́rí ni kí ló fà nítorí in tó fà tó fi sọ̀rọ̀ ẹ̀ ṣe dátù fàṣù bẹ́ẹ̀ náà ni ìdàkejì ẹ̀ ìbínú ẹlòmíì lè bínú kò mọ tó ń sọ fún ọ̀pọ̀ ní kàtí ó sọ náà fi ìdẹ̀fẹ̀ ilé ẹ̀sìn tó fẹ́ sọ nìyẹn o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ara ẹ̀ ní àìmọ̀kan àìmọ̀kanmọ̀kan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tí yẹn bá fi wọ́n rí àwọn yẹn inú ọ̀sán tó ṣe rí ní ẹsẹ̀ ẹtí di kẹfẹ́rí o kì í kàn ṣe kí ó kàn máa là á mọ́ wọn bẹ́ẹ̀ ìṣesí kẹfẹ́rí tó gbé yẹn kó ní Islam ìdájọ́ nǹkan yẹn lè yóò máa sọ sọ sọ sọ sọ fún wọn ìdájọ́ nǹkan yẹn lè yóò máa sọ ìtẹ́ bá rọ́bà lónìí ẹ ń lọ pé bàbá kábíyèsí kẹfẹ́rí ni ntí sọ fún yín pé irú nǹkan báyìí máa ń gbé yẹn kó nínú Islam ọlọ́run sọ báyìí ànábì sọ báyìí téèyàn bá ti ṣerú tẹ́ ẹ ṣe ó ti di kèfèrí ṣe pé ẹ ti sọ pé ẹ̀yin kábíyèsí fún owó ìkèfèrí ní inú náà já nàmọ lẹ́lọ tẹ bá kú àní ní àní lè bá àyè sáwọ ara ẹ̀kọ́ tó tún jọ mọ́ ìmọ̀ pé ẹni tó ṣe kan yẹn gangan òní wípé àwọn àpá àgbà ló máa ń ṣiṣẹ́ ní torí gbogbo àwọn nǹkan yẹn wọ́n sì wò dà lágbájá ìfì yìí bíi ẹnìkan tó máa-máa wú àwọn tàbí àmẹ́lì ìtọ́lọ́lá kìí ṣe pé kò ní mà pé èèyàn gbọ́dọ̀ fún wọn o ó máa-máa ṣe àlìbáwò àti àlìsíkbáwò ni o ta ló wá sí ìtumọ̀ àlìbáwò àti àlìsíkbáwò àlìbáwò ni ìkẹtì fún àti ìṣe mọ́tòmọ́tò tí àbúrò rẹ̀ rálẹ̀ sọ pé mo kú kú mi yẹn nǹkan tí ẹ bá fẹ́ ṣe kẹ́ ṣe fún mi ìfà mo tún bú sàdé mi ìfà mo tún bú sàdé wọn gba ah, ìmọ̀ bú sàdé rẹ̀ pé mo fẹ́ bú mo bú mo bú mo tẹ́ bá fẹ́ kẹ́ ṣe kẹ́ ṣe. wọ́n wá káyọ̀ àkókò ọlọ́run sọ pé sáàbì fún ẹ àwọn olóṣèlú náà wáá di ọ̀rọ̀ bí ọlọ́run wà lójú èmi tẹ́lẹ̀ fẹ́ ṣe sọ mo sọ yẹn. ìlú ẹni bá ìṣesí náà ìṣesí kìfìrí sọ́lọ̀ lọ́sijọ́ pé àríkànnà àwọn èèyàn sọ pé kẹfìrí ni inú àfa àbàdà ó sọ fún ẹni ẹsẹkẹsẹ rí ni ọ ó ní gbogbo mùsùlùmí ayé ẹgbọ́ lẹ́nu ní èmi lágbájá mo jẹ́rìí wípé lágbájá ọmọ lágbájá kẹsẹ rí ni o kódà mo wé láwà tó ń kírun fáwọn yẹn kẹsẹ rí ni ọ àtijọ́ tó o bá ní olóńgbò tútú bá rẹ lókun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ sọ̀rọ̀ ẹ̀kẹ́ àtìyìn díẹ̀ báyìí náà àlékún sálàm. ẹ sọ yorùbá ẹ ok ẹsẹ kejì nípa irun. yóò wá jẹ́ náfìlà ẹ̀kejì yẹn ó jẹ́ náfìlà tó bá ti fi lè tí bá ti wà lágbègbè ibi tán wọ́n sọ pé o ti kírun o ó tún bá wọn tú yóò jẹ́ náfìlà tí bá wà lágbègbè ibi tán ti kírun bá wọn kírun ni kí má bá wọn kírun kó sọ pé àwa ti sallallahu الله عليه sallam ẹ ti نعم. ẹ náà. torí pé aláìmọ̀kan ni a mọ̀ sọ pé aláìmọ̀kan ni kò sí nǹkan kan tó ń jẹ́ ẹ̀sìn kejì ẹ̀sìn kan lẹ̀sìn ọlọ́run àìmọ̀kan ara àìmọ̀kan dà ṣé pé wúrú àwọn ọ̀rọ̀ tá à ń sọ ká máa sọ lójoojúmọ́ àwọn èèyàn mọ̀ kò sí nǹkan tó ń jẹ́ ẹlẹ́sìn kejì mùsùlùmí siratun mustaqim orí ẹ̀ làwà ọ̀nà tó straight tó tọ̀ gbogbo àwọn èèyàn yòókù ọ̀nà tó tó lọ tó tún ṣe jágajàga ni wọ́n wà tí méjèèjì ṣé ètò ṣe jágajàga àti ètò tọ́ ṣé èkejì ètò tọ́ ni ètò ṣe jágajàga ni kò lè jẹ́ kejì ẹ̀ láéláé ìkejì nǹkan bí irú nǹkan yẹn náà ni ló máa ń jẹ́ ojú ọ̀nà àsìnlá kò sì pé méjì ẹ̀yọ kan ní. Now, káfi ṣe ok, bisimilayi bèrè, aleykum salaam. inú náà ni o àìmọ̀kan ni àìmọ̀kan àìmọ̀kanmọ̀kan ìròrí kèfèrí ni àwọn àti kèfèrí ni ọ kẹfẹ torí àìmọ̀kan ló ṣe pé a ní bùkátà ká máa kọ́ àwọn èèyàn ní àwọn ẹ̀kọ́ yìí ẹ mọ́ sọ bẹ́ẹ̀ ni. nǹkan tá a sọ nípa irú ẹni bẹ́ẹ̀ àìmọ̀kàmọ̀kà àìmọ̀kàmọ̀kà gbogbo ẹni tó bá ti kú sórí nǹkan míì tó yàtọ̀ sí Islam ọmọ náà gbogbo ẹnikẹ́ni tó bá ti kú sórí nǹkan míì tó yàtọ̀ sí Islam ọmọ náà gbére ni ó gbénu náà ọlọ́run kó yà wá ya iṣu náà aleykum salaam. orí ẹ̀ hà ṣẹ̀tì níyàwó mélòó péré tẹ́lẹ̀ hà ni ok ẹ béèrè ẹ fẹ́ hà lẹ́ hà pẹ̀lú ẹ̀ ẹ mọ̀ pé tó fẹ́ ń gbọ́ pé ẹ̀yin béèrè pé sọ́kọ̀ òun ó sọ òun jẹ ìjàlẹ̀ wáyà tó fún yín ló ń jẹjẹ ń bẹ̀ tó béèrè ọ̀rọ̀ ẹ̀ lẹ́yìn ẹ̀ ẹlẹ́jẹ̀ ẹ̀ lọ́rọ̀ pé àbá ìjà ti sáfà mẹ́fà ní ọlọ́run àbá kàrí àti ọlọ́run tó ọmọ mi lè bẹ̀rẹ̀ pé kí àwọn ọ̀rẹ́ mi kí ni ìbá wọn ní ìgbésẹ̀ láìpẹ́ ìyá òkú bàdá kọ̀ bàdá mi ilé máa ṣe wà ní ọ̀gá àbí ọ̀rọ̀ láti ṣe lọ́wọ́ pé. wá lọ wo ìtumọ̀ ìran àyà ẹ̀ ní ibi tó wá ka quran tó bá ka english quran tó bá rí ilẹ̀ pé ojú èso ọ̀ràn yàn kọ́ èmi bí yín ni tó bá lọ ka quran english tó wá rí pé wọ́n sọ pé ojú kì í wà ní kò english ẹ̀ lárúbáwá ní kò kà á bí. Tòkí wá ní ìbéèrè yẹn gẹ́gẹ́. sụ ni pé ẹnu àwọn àfa òkò pé obìnrin ọ̀ràn yàn ni pé kò bójú ni pé ẹnu ẹnu àwọn àfa òkò pé obìnrin ọ̀ràn yàn ni pé kò bójú ẹ máa ọ̀ràn àbí kì í sọ ẹnu wọn ò kó pé ọ̀ràn ni fún gbogbo obìnrin láti bójú ẹnu wọn ò kó ẹnu àwọn pé ọ̀ràn ẹ̀yà ni fún gbogbo obìnrin láti bójú. Òótọ́ ni pé wọ́n sọ pé àyà tẹ mú wáyé tó tuntun nàìjíríà ṣùgbọ́n kì í ṣe ọ̀rọ̀ yẹn nìkan ló wá lórí ojú tàbí ìbòrí tàbí ìmọ̀ gbogbo ara ọ̀rọ̀ yẹn nìkan kọ́. Àwọn ọ̀rọ̀ míì náà wá látọ̀dọ̀ ànábì sallallahu alaihi wasallam nínú Kùrán látọ̀dọ̀ ànábì látọ̀dọ̀ àwọn sàhábà ọ̀rọ̀ pọ̀ ń bẹ́ẹ̀ tí ẹ bá sì fẹ́ fa ìdájọ́ ọ̀rọ̀ kan yọ iṣẹ́ ọ̀rọ̀ kan lè lówó gbogbo ọ̀rọ̀ tó wá lórí ẹ̀ lówó tẹ bá kó gbogbo ọ̀rọ̀ yẹn jọ lóòótọ́ ẹnu àwọn àpá òkò pé gbogbo obìnrin ló jẹ́ ọ̀ràn àyàn láti bójú ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ wà tẹnu wọn kò lè lórí o ẹnu gbogbo àwọn àpá òkò gbogbo àwọn ìyàwó ànábì sọlọ́lá ọ̀ràn àyàn ni wọ́n gbọ́dọ̀ bójú eléyìí lè jùmọ̀ ẹnu àwọn àfa kò pé àwọn ìyàwó ànábì sọlọlọ ọ̀ràn àyàn gbangba wọn gbọ́dọ̀ gbòòrò ẹ gbọ́dọ̀ rí ìkàkà lára àwọn ìyàwó ànábì eléyìí ẹnu wọn kò sọlọlọ ọ̀rọ̀ ọ̀rọ̀ bí ọlọ́ọ̀lọ́ ẹnu wọn kò lè lórí. bákan náà ẹnu àwọn àfa kò pé tóbìnrin bá ti ṣọ̀ṣọ́ sójú ara ọ̀ṣọ́ yẹn ni kọ́dà ti dìrò. ọ̀ràn àyà gbàgbàgbà ó gbọ́dọ̀ kó ojú rẹ̀ ẹnu àwọn àfa kò àwọn àfa àtà kì í oníjẹkújẹra o àwọn onímọ̀ nípìnlẹ̀ àwọn máàlìkì àwọn àfa àgbà ìpìlẹ̀ là ń sọ o kì í ṣe tí ó wé láwọn àti àwọn o. kìí ṣe àwọn ilé ìlànà sọ̀rọ̀ kìí ṣe àwọn tí wọ́n jàlá bí àti wọ́n tó tọ́ tó mọ̀ pàtó síta kiri títí dé ní gbà o kìí ṣe àwọn yẹn là ń sọ pé àgbé làbá o àwọn onímọ̀ àgbà là ń sọ ẹnu wọn kò lórí nǹkan méjì àkọ́kọ́ ẹnu wọn kò pé gbogbo àwọn ìyàwó ànábì rọ́bì ọba ọ̀ràn àyàn ni wọ́n gbọ́dọ̀ ṣe kí ni ọ̀rọ̀ òjú ìkàlẹ̀ ìkejì ẹnu wọn kò wípé gbogbo obìnrin pátá tó bá ti di pancake powder white powder brown powder ìró ó bá ti fi sójú ẹ báyìí ọ̀ràn àyàn ni o gbọ́dọ̀ ṣe kí ni o gbọ́dọ̀ ojú ẹ̀ àti gbogbo ara yòókù ẹnu wọn kò lórí ilé nǹkan ẹ̀kẹta tí ẹnu wọn kò lé lórí gbogbo obìnrin tó ṣe pé tí ọkùnrin bá ti wò báyìí ara rẹ̀ ó máa gbé fẹ́lifẹ́li ọ̀ràn àyàn ní gbogbo orú obìnrin bẹ́ẹ̀ láti kú ojú ẹ̀. ẹnu àwọn afáàkó indal fitan mo ti sọ nǹkan mẹ́ta sẹ́nu wọ́n kò lè lórí àkọ́kọ́ àwọn ìyàwó àná ìkejì tó tẹ̀lé bá ti lè fi ọ̀ṣọ́ kankan lójú báyìí gbọ́dọ̀ fún ọ̀ṣọ́ yẹn ìkẹta obìnrin tó ṣe wípé tí àwọn èèyàn bá ti rí báyìí gbogbo ọkùnrin ló fẹ́ tún wò ó padà sí sínú alẹ́ ojú yẹn ó di mélòó ó di mẹ́ta so àwọn àyè ẹnu àwọn apá kò sí àwọn ìyàwó àgbẹ̀bí ọ̀sẹ̀ lọ àwọn tó bá sọ̀sọ̀ ìkẹta obìnrin tó ṣe wípé tẹ́ ẹ bá ti rí báyìí ẹnu wọn kò lórí mẹ́tẹ̀ẹ̀ta ẹnu àwọn village man gbogbo àwọn mẹ́tẹ̀ẹ̀ta village man ẹnu wọn kò báwọn obìnrin yòókù tí ò sí nínú táǹpọ̀ ẹ̀ ẹnu wọn kò lè lórí ṣùgbọ́n tó fẹsẹ̀ múlẹ̀ ní pé ọ̀ràn àyà ni obìnrin eléyìí ló fẹsẹ̀ múlẹ̀ nínú pé ọ ẹnu wọn ò kò yẹn ìjẹba wọn ni kí ló wá kí ló wá bẹ̀rẹ̀ sílẹ̀ bẹ̀rẹ̀ sílẹ̀ pé gbogbo wọn ṣe kí ni wọn kò jù. ó ti yẹ wa sẹ́yìn náà tẹ́ ti délé ṣọ́ọ̀lá ṣọ́ọ̀lá. ṣé wọlé kọ́lọ́ ọ̀nà ọmọ sọ́ọ̀tì wọlé kọ́lọ́ ọ̀nà ọmọ sọ́ọ̀tì ọ̀gbọ̀n yé ẹnì kan wọlé kọ́lọ́ ọ̀nà àbí fún àṣẹ ọlọ́run ẹ̀kọ́ kọ́kọ́ wọn lẹ́kọ̀ọ́ náà pọ̀ ẹ̀kọ́ pọ̀ ẹ̀kọ́ gbogbo tí ẹ̀ bá ń ṣe tí ẹ̀kọ́ bá ń ṣáájú ẹ̀ yóò rọrùn ọlọ́run tó jọ fún lọ́wọ́ tí jẹ́ni lórí ìbéèrè wa àgọ́ mẹ́ta ti fẹ́ lù ẹ̀ sínú sínú àti àrìnà. Thank you. téèyàn ò bá lọ síbẹ̀ tó jẹ́ pé yẹn kàn pàdé wọn lèèyàn kí wọn bẹ́ẹ̀. nítorí kí wọ́n má bàa rò wípé bá a ṣe máa ń lọ kí mùsùlùmí yẹn náà lèèyàn ṣe máa ń kí ẹni tí kì ṣe mùsùlùmí ó yàtọ̀ sí wọn. táàbíyà mùsùlùmí tí owó lọ yà kìíní. àti pé ikú à gẹ́gẹ́ mo ṣe sọ fún ẹni ẹ jẹ́ ká máa ṣàlàyé àwọn ọ̀sán yìí fún àwọn bóyá ní wọ́n sá sí àdúgbò ọ̀sẹ̀ yẹn ìpìlẹ̀ ni pé àti lọ kí torí wípé ara téèyàn máa ń sọ sí òkú kèfèrí òní pé òbàṣírù kàbìjà hànà bẹ́ẹ̀ mo fún ẹ ní ìrò pé iná jáde náà ló wọ̀ tí ẹ bá pàdé òkú kẹfẹ pé a fi wọ jáde náà ló wọ̀ báyìí tẹ bá lọ bẹ tó kù yẹn wà lẹsí lẹsàn kí la fún èyí ọ̀rọ̀ tó tó ara tẹ máa ń sọ bí òkú kẹfẹ rí nìyẹn ni o gbọ́dọ̀ lọ ọbẹ nígbà tó o tí ì sí o la takum fihim abad má lọ máa bá wọn ṣe gbogbo tí wọ́n máa ń ṣe kó tó di pé wọ́n sì òkú o ṣùgbọ́n wọ́n sì òkú tán wọ́n ṣe gbogbo ẹ̀ tó tẹ́ bá rí wọn ẹ̀sìn pa ara fẹ́ra kù àbí ẹ̀pẹ̀lẹ́ o ẹ̀pẹ̀lẹ́ ní kẹ́ o ẹ̀pẹ̀lẹ́ o kẹ́yìn wọn ó da ẹ bá ó pọ̀ àwọn mùsùlùmí gan tí ò ní gbọ́ yí pé tá à ń sọ yẹn tó a gbọ́dọ̀ máa ṣàlàyé fún àwọn mùsùlùmí yẹn pé tá à ń sọ ní pé ká ń gbẹ̀sìn wọn ọlọ́run bó sọ yín sọ́nà ọ̀ ọlọ́run bó yẹ ẹ máa mọ̀ àṣẹ o àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ but àwa mùsùlùmí tá a lọ a fún irú tá a sọ lọ́n a àti bẹ́ẹ̀ lọ́n kó forí òkú òkèèrè ṣùgbọ́n láti lè má jẹ́ kí àwọn mùsùlùmí àti àwọn kèfèrí míì máa rò pé gbogbo àsìkò tí kèfèrí kan bá ti kú àwọn mùsùlùmí gbọ́dọ̀ lọ kí wọn téèyàn ò bá lọ téèyàn kàn pàdé wọn tó ń sọ àwọn ọ̀rọ̀ yẹn fún wọn kó dáa jùlọ nítorí pé àsìkò tá a wà yìí lúrú ti bẹ́ẹ̀ tẹ́ máa dàpọ̀ mọ́ sàgbà tí ó mùsùlùmí ò fẹ́ máa dára ẹ̀ mọ̀ yàtọ̀ sí mùsùlùmí o mùsùlùmí ti ń ro rẹ̀ bíi pé kiri yóò lò náà o ẹ wá wò ó kiri yóò kì í rò pé mùsùlùmí lò kiri yóò kù tó tó dúró jẹ ẹ ẹ̀yin rí òfin ìbàdàn kó lọ program mùsùlùmí kan rí ìbàdàn ẹ̀yin rí òfin ìbàdàn program mùsùlùmí kan <laughs> wọ́n máa ń dáṣẹ́ rò. ẹ̀rí ọ̀sìn máa jọ pé ẹ ara muslim tó wá máa sọ pé àwọn wí muslim nígbà tí wọ́n fẹ́ kàmpéènì ẹ̀rí àmẹ́ẹ̀dì tí ó lọ jọ́ọ̀jì. ẹ̀rí àmẹ́ẹ̀dì tí ó lọ jọ́ọ̀jì. àdámẹ́ẹ̀dì ò ní lọ jọ́ọ̀jì. ṣùgbọ́n kí ló kọ àkọ́kọ́ ọ̀sìn máa jọ? yẹ́nì ẹ̀rí ẹ̀rí ẹ̀rí mọ́tà kò ní báyìí ká ẹ̀rí ṣì òun yẹn òun ní àwọn yẹn ò àfẹ́ mùsùlùmí tí wọ́n ò fi ṣe àwọn àfẹ́ mùsùlùmí. èyí tó ṣe ẹ̀yà fi yẹn lẹ̀ bọ̀kiri yóò ní mùsùlùmí ṣe ẹsẹ̀ kejì o ní ló tara mímí àwọn mùsùlùmí ọlọ́bẹ̀ yọ̀ ló tara àwọn ẹ̀jẹ̀ ẹ̀sán sọ pé ra wọn lẹ́lẹ́sẹ̀ kejì o kiri yóò sọ fún ẹ̀sán pé lẹ́yìn pé ọmọ lẹ́yìn Jésù lọ mùsùlùmí ni àwọn àti àwọn ẹ sàfẹ́ lẹ́ra yín mọ́ wọn bàá ọ́ mi. Sòyíza kó dáa ká mọ́ bí àwọn ìgbésẹ̀ tí àwọn mùsùlùmí tẹ́sìn òye òfin ní máa rò pé ìkàkà náà ni wá torí pé a kì í ṣe ìkàkà náà. Láì ṣe ìkàkà náà. Ọlọ́run kó jẹ́ ọkọ ìyàwó àyà ìṣù. Ṣùgbọ́n tí ẹ̀ bá rí wọn, ṣíṣe à, pé dáadé ṣẹ̀sìn pẹ̀lẹ́ o pẹ̀lẹ́ ọ sọrí sọrí o ẹ ṣe sùúrù ṣe ti gbọ́ don't be patient ẹ o sọrí o pẹ̀lẹ́ pẹ̀lẹ́ o sọrí o ṣé nǹkan wọ́n wá dé ni sọrí pẹ̀lẹ́ o ee ìyá sáà máa ṣe ìyá mi ee eh, eh, ṣé èèyàn sọ yẹn ìyà tí ó jẹ ẹnu náà nìyẹn bàbá rẹ jẹ tó ń lọ́bọ̀ ìyá nínú náà tẹ́lọ̀ ń kójú ọ̀kú ṣàlùwà tẹ́lọ̀ ń kójú ọ̀kú foríjì wà ọlọ́ Islam yìí ni òjì akúlẹ̀ lórí o Islam wa mọ́jú olúgbọ̀ mọ́ nǹkan kan ju Islam tó mọ́ lọ Islam tó mọ́ ni òjì abápàdé rẹ o má jẹ́ kí ẹ bọ àti gbogbo tó máa ń bàjẹ́ má jẹ́ ó bàjẹ́ mọ́ wa lọ́wọ́ gbogbo àṣìṣe wa pátá fún oríṣi wa ọ oríṣi wa ọlọ́ọ̀bà oríṣi wa ọ wọlá pé àfẹ́ jọ́sìn fún nǹkan kan àfi wọ́ ọ nǹkan mi ò wá jọ́sìn fún àfi wọ́ ọ làwa nínú gbólóhùn àti ìṣesí àti gbogbo ọ̀rọ̀ tí máa jẹ́ kéèyàn ó jọ́sìn fún nǹkan mi àfọlọ́ làwa kò ń àti àwa àti àwọn ọmọ wa ọ àti àwọn ìyàwó wa ọ àti àwọn òbí wa ọ ṣé wàá mùsùlùmí òdodo ìgbàgbọ́ ni ó jẹ́ amúkò lórílẹ̀ ayé o bá ti tọ́ ọ̀gbẹ́ni tó bá tó wá ti dé báyìí lórí ìgbàgbọ́ ni o yá Muhammad rahim a máa dá lórí lónìí inṣàlá tó bá dọ̀là a máa ṣàlàyé àwọn abala ìṣèkèfèrè sọ́lọ́run yòókù inṣàlá subhanaka allahumma bihamdik ashhadu an la wa atubu ilayk